فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله اتقوا الله حق تقاته كما أمركم الله سبحانه وتعالى وخطبتنا اليوم إن شاء الله مواصلة الموضوع الذي بدأناه في الأسابيع الماضية وهو الموضوع في الزنا وأن الله سبحانه وتعالى حرم الزنا كما حلل النكاح والله سبحانه وتعالى كما حرم الزنا حرم كل سبل يقرب الإنسان إليه وجعل لنا الوقايات التي تنجينا من الوقوع في الزنا وما أشبه الزنا ونسأل الله سبحانه وتعالى أن يجيب علينا نعمته ọba a dẹ ọpẹ́ ọba tí a fẹ́ra ẹni ní ọ̀nà ẹ̀tọ́ ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba tó ṣe ní èèwọ̀ yìí gbogbo àwọn nǹkan tó lè ọba ṣe òun náà ní èèwọ̀ ló fi wípé nínú àwọn òfin Islam mọ̀wúdí a lè a a máa rí àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́wọ́n bá gbé wọn kalẹ̀ ní kí wọ́n bá lè jẹ́ fún àwọn nǹkan tí ọlọ́wọ́n kò fẹ́ àwọn nǹkan ní ọlọ́wọ́n bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí mo kàn sí máa àwọn nǹkan tá a máa tọ́ka wa sí dáadáa tí a sì máa jẹ́ sí dáadáa kó rọrùn fún wa ọlọ́wọ́ ọba àdékíọ́lá wàbọ̀ á àlùfàrọ́ ọlọ́wọ́ bá ṣe àwọn ọ̀ṣun síkọ ní ọ̀rọ̀ ọ̀yàn lé wa lórí pa gbọ́dọ̀ máa ṣe wà jẹ́rẹ̀dà máa hu àlùmọ́wá pè ọlọ́wọ́ á fi sí ẹ̀gbẹ́ gbogbo àwọn nǹkan ọ̀rọ̀ ọ̀yàn yìí ilé tó jẹ́ àṣepọ̀ rẹ̀ ó jẹ́ náà wá pé ìdí ni pé ìyàtà àwọn àdàlùfẹ́ àdàlùfẹ́ àdàlùfẹ́ ìdí tó lọ bá fi ní káṣí àwọn ọ̀nà wá sí ìlú yìí òun ni pé kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó ba lè bá sábà àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn ọ̀yàn nígbà tó bá ti ń ṣe lọ wá sí ìlú dáadáa àti ṣèyí tó jọ̀rọ̀ ọ̀yàn yìí á padà rọ lọ́rùn látara kó ti ń ṣe lọ wá ìlú bẹ́ẹ̀ náà ni ó ti jẹ́ àwọn tí ọlọ́run bá gbé ara wípé àwọn nǹkan tí ọlọ́run ọba àdékè ọlá òjò ìfẹ́ sí tó kọ̀ àwọn nǹkan yìí fi ìdáàbì hà ní àwọn gangan wọ́n lè má jẹ́ nǹkan àárọ̀ ṣùgbọ́n wọ́n máa jẹ́ mọ̀kòrò ìdítọ́ náà ti di bí àwọn mọ̀kòrò há ti kalẹ̀ ká má bàa súnmọ́ àárọ̀ lòlù torí pé mọ̀nyẹ̀kẹ́lì àlùmọ̀kárì ẹnikẹ́ni tó bá ní súnmọ́ àwọn kan sí ọ̀kọ́ torí pé àwọn nǹkan tí o ṣe haram o ti jìnà sí ọlọ́run ní abẹ́bínà yẹn tẹ̀lé bóńdà kaba ìran ìsìn wa tàwáhì ọlọ́run ní àwọn tó jẹ́ wípé wọ́n máa ń jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó tẹ̀lé báwọn tiẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn nǹkan àṣìṣe mi àṣìṣe iwájú ni wọ́n á tún máa sára kúrò bẹ́ẹ̀ ní eléyìí ló fi jẹ́ wípé ẹni tó bá jẹ́ kùtù ní rere àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó jẹ́ wípé máa bá wọn di ẹ̀ ìlànà ìrọ̀lì àyàfi ní ìgbà tó jẹ́ wípé kò sí ẹ̀sìn bẹ́ẹ̀ ṣẹlẹ̀ rárá kò sí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kẹ bá wọn níbi irú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kan nínú àwọn mẹ́ta eléyìí ta ló a ti ẹ̀mí lọ́wọ́ yìí àdínà olórí ẹ̀ náà ní ṣùgbọ́n ṣíṣe wà lè máa ìsì bẹ́ẹ̀ náà ní tẹ́tẹ́ kò ń ṣe yẹ ká mùsùlùmí sí gbogbo tó bá ti lè tún mọ́ mùsùlùmí á gbìyànjú láti jìnà sí ọlọ́run ní adẹ́dínà ìlà àǹfààfò àwọn tó jẹ́ mùsùlùmí dáadáa nígbà tí wọ́n bá náwó láti ìsìlíkù wọn ní lọ́nà àpà ìlọ́nà àpà á máa sọ̀yọ̀ bí orílẹ̀-èdè ìlọ́dọ̀ àpà a máa sọ̀rọ̀ oníṣẹ́ṣẹ́ ẹ̀tọ́nà ọba fún lówó ó ti ná nínú àpà àwa lò pé kí ni òjú ọ kí lọ́nà tó ń fílẹ̀ gbà gẹ́gẹ́ bí last resort àwa wò pé kò lọ ta tẹ́tẹ́ ó wà owó rẹ̀ ẹ tó bá tọ́ máa fà òṣì á máa sá látara bẹ́ẹ̀ ẹ tó jẹ́ àwọn onígbàgbọ́ òdodo wọn ò ní tó sì débi pé kí wọ́n ta tẹ́tẹ́ torí pé lábẹ́ ìdíríbù wọn ò ní jẹ́ ibi máa ń lọ́nà àpà wà lábẹ́ àkọ́tòrò bákan náà ni pé kí wọ́n bá ní wọn kì í ṣe àwọn àwùjọ tí àwọn bá ti gbajúmọ̀ ó ṣe é ṣe kí tẹ́tẹ́ pọ̀ bẹ̀ torí pẹ́lú onígbà lè tó lọ ta tẹ́tẹ́ ìlera ló gbé ilé e bẹ̀ nígbà tí ò rí ọ̀nà àbáyọ ṣùgbọ́n tó bá sí àwùjọ bí àwọn ọmọ máa ń ṣe àdéhùn fáàkù lè la táwọn wọn ti máa ń náwó lójú ọ̀nà tí wọ́n ti máa ń ṣe dáadáa ara wọn ìlera ò ní máa mú àwọn kan níbi pé wọ́n máa lọ ta tẹ́tẹ́ bẹ́ẹ̀ ti ṣàkọ̀wá ẹ̀sìn tó jẹ́ wípé tó bá ní kábà ṣe nǹkan kan gbogbo nǹkan tí ò ní jẹ́ ká lè ṣe àbèrè ìyẹn ni àwọn tí a pè ní àlùwé kan yá àwọn nǹkan tó náà bá ní ká máa fi dáàbò bo ara wa ní ọ̀sẹ̀ tó kọjá sí àbáṣà pé nínú àwọn nǹkan tó jẹ́ wípé á dáàbò bo wa kúrò ní yunifásitì náà àti ka mẹ́rin nínú mẹ́wàá fún wa àkọ́kọ́ bẹ́ẹ̀ ó wà sí ìmọ̀ òun ni pé ká jẹ́ kí mọ́ni wa tó ga káàkiri máa ṣiṣẹ́ lórí ìmọ̀ ìwà lójoojúmọ́ kúlù máa yà sí ìlú fìlà ìmọ̀ gbogbo tó bá ti lè léwa fún nínú ìmọ̀ni nàìmọ́nù a ní láti máa ṣe wà máa yà kó súnà mìnà ìmọ̀ gbogbo tó bá ti lè fi wa kò ní ìmọ̀ nà ṣẹ̀rí buhù láti jìnà sí liyazadu ìmánà máa ma ọlọ́run ní àwọn ẹni ire wọ́n máa ṣiṣẹ́ liyazadu ma máa ìmánìyè kígbàgbọ́ wọn lè bá a máa lékún ni wà ní ìmánì ní máa lékún pẹ̀lú ìmá gbọ́rọ̀ sọ́nà ọba lẹ́nu pẹ̀lú ìmá tẹ̀ láti ọlọ́run ọba wàyà ń kóso lè máa fìyà ìmánì á máa gbogbo bá ti dẹ́jẹ̀ wa máa lọ sílẹ̀ kọ́lọ̀ ọba kò jọ́ kò nínú tí máa ń rọrí lọ́wọ́ láti lè jìnà títì náà ìrìnàmù ti dá àìsíjà rẹ̀ wàjì náà rí àtàbáròbì káwọn tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n gbìyànjú láti máa lo ìjáàbù wọn dáadáa ìmáàrún ní òwò káwọn obìnrin jìnà sí nígbà tí wọ́n bá ní ń ṣe léèrè ìwájú náà á kúrò ní àwùjọ wa bọ́ọ̀lù bá sọ rí ká máa rẹ tí wọ́n ń lẹ̀ àti ọkùnrin àti obìnrin nígbà tá a bá ń ṣe léèrè náà jọmọ́ àárọ̀ àwùjọ wa lọ́wọ́ aṣọ àwùjọ wa sí ẹlẹ́ẹ̀kẹ́rin àdàpọ̀lọ̀ ọlùwà ti bẹ́yìnbá mọ́júlì wà ní márùn-ún ẹni tó bá jẹ́ ọkùnrin àdóbìnrin kí wọ́n má máa dìpọ̀ mọ́ra wọn kí wọ́n má máa dáwà níbi kan ànọ́bì sallallahu alaihi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ní ọlọ́wọ́ ọba àti ọlá tó gbà gbọ́ láyà wá ná àdókò bìmọ̀rọ̀ àti ìlànà àti ìbáhọ̀rọ̀ míì èèyàn kan lórí ògbọ́dọ̀ máa bẹ pẹ̀lú obìnrin tí ó ti ẹlẹ́tọ́ ẹ̀ kan wá ló dáwà tó lé gbogbo ilé ìta máa ṣe yàn mọ́ àmàjẹ́ sábàbí kí a lè lọ sí ìwà ṣùnà nínú tó máa rọ̀ wá lọ́wọ́ láti jìnà sí ìwà ṣùnà ṣe ṣìnà alùpùpà àádọ́tò lẹ́yìn àmàjáde ṣe rìjáde wà màjáde ṣe ṣìṣà ibi tí ọkùnrin jókòó tí obìnrin jókòó adé láti máa ṣe òpin lórí ẹ̀ ó ní múrú wa wùládà omi sọ́dá wà ó àbìnà ìsábà ó ní ẹ̀fà pàwọn ọmọ yìí láti ẹ̀kọ́ kí o nígbà tí wọ́n bá wà ní ọmọ ọdún méje wà bòrì ohun àríyá wà ó àbìnà ìsábà tí wọ́n bá ti pọ̀ wọn lúmẹ̀ wá sí wọn kí o ẹ máa fún wọn ọkùnrin kó sùn lọ́tọ̀ obìnrin kí ó sùn lọ́tọ̀ ilé ìjẹ́rú sí àwọn ìsọ̀rọ̀ àlùfẹ́ náà kọ́ wa wà ìtàní mọ̀jáde gbogbo ìgbà tí a bá wà ní mọ̀jáde tó àmà ní àwọn ìjókòó tó jẹ́ sí gbogbogbò a gbọ́dọ̀ tún gbìyànjú mìíràn fi mọ̀jáde àwọn alẹ́mọ́tálásí ló bá rí mo lẹ́yìn náà ìjáde wa ní dá a ní láti ṣòfò yà láàrin ọkùnrin àti obìnrin kí wọ́n má jọjú pọ̀ láàrin ara wọn nígbà tí a bá wà ní àwọn ọdún mọ́tò wa nínú mọ́tò ní lórí kẹ̀kẹ́ ní ká máa ṣòfò yà láàrin ìjókòó ọkùnrin àti ìjókòó obìnrin ní gbogbo bàtà bá wà ní àwọn pọ́sù gáàsì ìdájí wa à ń ṣe kó mọ́ ní à ń ṣe nìkáhùn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn mọ̀lẹ́sàbá nígbà tá a bá ti ń ṣe lòfáàrùn tó bẹ́ẹ̀ náà rí jáde wá ti dà kábà ti pé àláàárín ààyè ìdókòó àwọn ọkùnrin àti àwọn obìnrin nínú tí ó máa jẹ́ kí a ti lọ sí ìṣìnà ní àwùjọ wa mọ́nà àwọn ẹ̀sìn láti mọ́ haram fi àmáṣe ìtàrí wà láàbẹ̀lì gbogbo ìgbà tí ń ṣiṣẹ́ gbogbo ìgbà tí ń kẹ́kọ̀ọ́ ká máa jẹ́ kí ọkùnrin àti obìnrin kí a máa yà wọ́n sọ́tọ̀ yìí tó dájú lọ ilé ìlú ọkùnrin bá wà lọ́tọ̀ skul bọ́yì skul eléyìí tí wọ́n ti ní ìlú wa láwọn ọ̀gbà kan sẹ́yìn dáadáa tó jẹ́ fáwọn ọkùnrin ni wọ́n á dá wà láwọn skul kan àwọn obìnrin ni wọ́n á dá wà láwọn skul kan eléyìí ni pásítọ̀ tó dáa jùlọ bí a bá rí eléyìí ṣèjọ mọ́ ní gbogbo ìgbà tí wọ́n bá jọ wà ní skul kan náà ká jẹ́ kí kíláàsì wọn yàtọ̀ kíláàsì àwọn ọkùnrin nìyí kíláàsì àwọn obìnrin eléyìí sáàbà kúrú yẹn náà ṣe lórí pé wọ́n fẹ́ wà kárí pé ní àárín wọn táwọn ọkùnrin bá jókòó lẹ́gbẹ̀ẹ́ báyìí kóbìnrin jókòó lẹ́gbẹ̀ẹ́ báyìí tí a bá sí èsì gàgà gẹ́gẹ́ bí kọ́sìn káfí sí àárín wọn gbogbo wọn àwọn obìnrin àbá wọn títí àwájú àwọn ọkùnrin náà máa wọn títí àwájú ilé iṣẹ́ tó ti agbọ́dọ̀ gbìyànjú láti kojú tó káfí fi kọ́ wọn àdáàbò hostel bákọ̀ ẹ̀kọ́ wípé káwọn ọmọ tí wọ́n máa rẹ̀ ju wọ́n lẹ̀ láàárín ọkùnrin àti lóbìnrin káfí fi ilé ìdọ̀ káfí máa fi kọ́ wọn ọlọ́run ti wá ṣe kò yẹ dáadáa nínú àwọn nǹkan tí a jẹ́ kó rọ̀ wá lọ́rùn ní àwùjọ wa láti dìnà sí sínà pẹ̀lú bí ìròyìn owó ìsìnàwà ìsìnàwà òun ni pé gbogbo ojú ọ̀nà táwọn ọ̀nà fẹ́ra ilé ọkùnrin fẹ́ obìnrin obìnrin fẹ́ ọkùnrin a láti máa ṣe ní ìrọ̀rùn fún àwọn èèyàn ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní àṣírù wà láti àṣírù ànọ́bí ni ẹ máa ṣe nǹkan nílẹ̀ fún ẹ máa sọ nǹkan di rọrùn fáwọn èèyàn ẹ máa fi nǹkan di àwọn èèyàn lára nínú ọ̀rọ̀ mi sí ànọ́bí wa Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ìjọba ń sọ fún wa ó ní kí dájẹ́ akọ̀mọ̀ sàrùbọ́ọ̀ náà nínú wa nǹkan ò padà wí lò lẹ́yìn ọ̀kan bá wá bá ṣe bẹ́ẹ̀ dákùnfin áùdì tẹ́kùn fi àrùsù ìtìlẹ́dún wà pàtàkì láàrin àtọ́wò wàhálà àti ìbàjẹ́ àmàtòun ilẹ̀. lórí lẹ́sẹ̀ ọlọ́ọ̀bá àdéjì ọlọ́rọ̀ sọ fún wa wà á ṣe fún ayé àmọ́lẹ́kùn wà sọ́ọ̀lì nínú mi ìbáàdìkò ọlọ́run ní àwọn tí wọ́n bá ṣe ẹrú àti àwọn ọmọlábí ní ọmọ ní ẹgbẹ́yàwó fún tí wọ́n bá já láì ní ọlọ́run àárọ̀ lọ́rọ̀ ẹ jẹ́ ká sì àwọn èèyàn lọ́wọ́ láti láti máa rí àwọn ṣe láti máa rí ọkọ fẹ́ ní ọ̀nà ọ̀rọ̀rùn ní ọ̀nà tó dáa gbogbo oríṣiríṣi àwọn àdánwò tá a bá gbé sí àwọn ọ̀nà níwájú ní ìgbà tí wọ́n bá fẹ́ ṣe ìyàwó nínú àdánwò tá gbé sí wọ́n wájú òun náà ní líìsì káàkọ́ ẹlòmí akọ líìsì tó jẹ́ pé ẹ tó gbé làkálẹ̀ kò ní lè ṣe gbogbo ilé ìkòsí nínú máa rí èyí ìtọ́nà ọba fi rán ànábì Muhammad sọ́nà lọ́rù àyèwà sẹ́lá àwọn adájẹ́ mùsùlùmí gbogbo akọ́jú ti akọ́gbá ẹ̀jẹ̀ ká jìnà sí báwọn yọ bá ń bọ̀dọ̀ ń fẹ́ wá fẹ́yàwó ọkọ tó fẹ́ fẹ́yàwó kan ìnáwó ni oúnjẹ táwọn ọ̀nà máa jẹ ìnáwó ni ìyàwó tó mú lọ ní ìnáwó ni ìnáwó tí ò ṣe inú ẹ̀rí ìyẹn ló jẹ́ pé ọ̀gọ̀rọ̀ máa ń ṣiṣẹ́ ìó torí báwọn ìyá sí ìyàwó wọn ti lọ bá owó gúrúmì àwọn èèyàn ti lọ bá owó microfinance wọ́n ti jẹ́ gbèsè rẹpẹtẹ torí wọ́n fẹ́ sí ìyàwó wọ́n fẹ́ gba ní two bedroom flat three bedroom flat torí wọ́n fẹ́ sí ìyàwó wọ́n ti ìyàwó lọ́jọ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbèsè ó ti wá kúrúlẹ̀ owó business tọkùnrin mi ti ṣe business ó ti ní gbogbo ẹ̀ ó ti ṣe ìyàwó tán nípa ọba pa ìyàwó jọ náà àti ìdí àti ìmú àwa ti wàhálà wọ́n ti ní àti fẹ́yàwó ìṣòro àríbẹ̀kọ́ ní owó ọbẹ̀ kékeré òun ló jà kọ́mọ ọba àdìsí àlọ́ ìkọ̀kọ́ wa ẹ jẹ́ ká sí ìyanjú gbogbo àwọn títì ẹ máa bí àpò aṣọ ẹ àpò gbá àpò àwo ìrèké àádùn bó ti ẹ̀jẹ̀ pàwọ̀ ní òfin ẹ̀kọ́kọ́ wọlé nínú àfíjà Islam lórí táwọn èèyàn fi tó mọ́ àríbẹ̀kọ́ ní dídùn dídùn ní là lé olómi àbí dídùn dídùn ní dídùn àríbẹ̀kọ́ ní pípọ̀ pípọ̀ là ń bá ọmọ àtàrí kóná tí bá ń kìí ẹ̀dì ẹ̀ wọ́n ti fi àtàrí pípọ̀ ti àtàrí ẹ káwọn náà máa bí wọn kò sábẹ́ náà kọ́ bí fífì lóbi tó jẹ́ pé gbogbo àwọn yìí gbìyànjú àwọn bùkátà gan ni lọ́pọ̀ àti wá sí àwọn bùkátà tí ò lẹ́sẹ̀ sí ìyẹn owó orí tó fẹ́ sọ fóbìnrin àwọn àṣà yìí lò dájọ mọ́ ẹlòmíì ọdún sixty tí wọ́n ti five hundred thousand ọkùnrin bẹ́ẹ̀ fẹ́yàwó èmi àti ìjọ mọ́ àti kó fifty thousand naira jọ nílùú tá a wà yìí tí o tó rọrùn ní kábọ̀ wá tó sọ pé kí èèyàn máa lọ wá five hundred thousand naira àwọn ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa lẹ́sìn léde asọ́ọ̀dì nira fún wọn àní àpá o gbọ́dọ̀ gba hall nílé o òun náà wá wá hall kiri wọ́n wá ní four hundred thousand naira ní tó kéré sí i

lẹ́yìn tó bá ti bẹ̀rù lórí ààrẹ pé tóun ò bá ti ìyàwó lásìkò yẹn òun lè fẹ́ sí sí lọ ṣùgbọ́n tí ò bá ti lè jẹ́ bẹ́ẹ̀ kò ní láti máa lọ tọrọ owó lórí gbogbo ẹgbẹ́ bá rè kò ní láti máa lọ ní ẹlòmíì lára lórí pé kò fẹ́ fẹ́yàwó àwa ní káàdì fáì tara wa gbogbo àwọn ọmọ tá a ti kó sí yìí ẹ ká yọ kúrò bẹ́ẹ̀ kó bá lè fi rọrùn wọ́n ti gbogbo àwùjọ tí nìka ìbá wọ́n irú àwùjọ bẹ́ẹ̀ odó dé sí lọ á gbọ̀pọ̀ àwùjọ tí ní ká ìbá ti wọ́n sì máa ń pọ̀ àwùjọ wa lè rí léèyàn bá fẹ́ fẹ́ yàwó ṣáfṣá kí ni kó ṣe kó fi ọmọ mọ́lẹ̀ kó bá dé ṣùgbọ́n kó doyún tó yóò bá ti dé oṣù lọ́kọ̀ ìyàwó nìyẹn àbílẹ̀ kan lọ́dẹ ń dé ní eléyìí sì ní ìbínú ọlọ́run ọmọ tó bá jáde látara ní oyún báyìí ọmọ àlè ní wájú ọlọ́run ọba bí bàbá yìí bá kú ọmọ yóò lè jogún ẹ̀ tọmọ yẹn bá kú ṣáájú bàbá yẹn náà lè jogún ẹ̀ ẹwà wọn wú lóríṣiríṣi orí òṣìṣẹ́ na wa gbogbo eléyìí yọjẹ́ ká sí nírọ̀rùn báwọn èèyàn gbogbo àwọn tó bá ti ní ọ̀nà tó lọ́wọ́ bá fún wọn èdè wà

má dúró lẹ́nu ọ̀dọ́ wọn dúró lẹ́gbẹ̀ẹ́ mi máa na ọwọ́ lọ sí ibi ìmẹ̀sẹ̀ láti kọ̀ lẹ́kọ̀ọ́ débi pé tí wọ́n bá sí lẹ́sẹ̀ kó o ní láǹfààní àti rí ilé wọn tó o bá rí ilé wọn ó lè kó ẹbí wàhálà ilé ìjẹun ẹ̀kọ́ tàbátí ṣe ń sálàwá tàjálòwò alhàbí ìdáyẹ̀fáwá wà áhà gbogbo ká bá sọ̀rọ̀ nípa ṣùnà iṣẹ́ ìṣìnà ẹjẹ́ ká sì lòdì láti ṣùnà èèyàn kan ní tó bá ń sọ pé eléyìí ihe tó ga jọ̀rọ̀ kábíyọ̀ tó bá ti ti nínú àwọn ọkọ tí ọlọ́ọ̀bá sọ ó ní iná lẹ́bí yóò ṣubú náà ṣe sí àyíká ṣíṣà ilẹ̀ bí àwọn ọ̀rẹ́ burúkú sí ìwọ́tọ́ lè dorí ìṣúná ló bá sọ sí àpẹẹrẹ tó bá járe àjẹ̀jẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ lè kó bá ní wọ́n ní tó bí ọ̀pọ̀ ẹ̀sìn àìsẹ́yìn orí fóònù à sọ fún irú ọ̀rẹ́ tó ní máa mọ orí èèyàn tó jẹ́ kọ́lọ̀ bá fún tiwájú ìgbẹ́ rárá kọ́lọ̀ fún ṣàfikún wa ọlọ́run ìgbàgbọ́sáré lẹ́sí náà ló kọ́ nígbà dáadáa wàhálà kàbátà lè ṣe ìtọ́ ọ̀nà olúwo wá ní sọ̀rọ̀ burúkú àtòjú ewu ẹgbẹ́ ẹgbẹ́ àti ìṣòro ìkọ́ ọ̀rẹ́ ìṣèjáde kù nígbà tó ti sọ fọ́ọ̀mù ẹ̀dẹ́ ìyàwó ìdí ìdí rí ṣe lọ́wọ́ ọba fàlàgbà sáfà nígbà tó bẹ̀rẹ̀ ọba ṣe lọ́wọ́ tán kọ̀ọ̀là ìdí ìbá ní orí ẹjọ́ tó rí aburú ayé àrùn ìfẹ́ òun ló dá sí o ìní akọ́kùnlọ́wọ́ ọba làálẹ́rí ìdí náà fáyọ lọ́wọ́ ọba kọ́mọ ọba kò fún kọ́ ní hàzà àti láti wàdà wọn ṣàtìrúhù ìlàhùn òhun الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, Lord of the world, and peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon is second part of what we started last week when we spoke about the things that can take us away from indulging in zina or things that will protect us against as zina, fornication or adultery. So we said that there are about 10 things that we intend to mention. And last week we were able to mention four out of them. The first one that we mentioned that if we want to be saved from sinners is over to iman, to have a very strong faith, to have very strong faith in the presence of Allah wherever we are. We should know that who are ma'akum, Who are not Huwa ma'akum I takunu. That wherever you are, Allah is always with you with his knowledge. Allah with you. Yasma'u wa yara. He hears and he sees. So whenever we, we want to commit sinner, we should always feel the presence of Allah. We should also feel the presence of the angels of Allah. وَلَدَيْنَا كِتَابٌ يَنْطِقُ بِالْحَقِّ We should remember that the angels are writing whatever we do. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد We always remember the Rafi and Hafiz who are always with us, writing everything that we do. وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ That there are honorable angels of Allah that are always with us, writing everything that we say, everything that we do of action. So may Allah guide us. The second thing that we mentioned in the previous sermon is to teach our females, our women, our wives, our daughters to embrace the clothing of hijab, to always take on their hijab, to cover their privacy. So that is also going to guide our society. It's not really God to battle to always lower our gain, our gain against every evil. Not to do, the Prophet sallallahu alayhi لا ينظر الرجل إلى عورة الرجل ولا المرأة إلى عورة المرأة. The Prophet صلى الله عليه وسلم said, a man should not look at the private part of another man, and a woman should not look at the private part of another woman. So that is the case of the same sex. What about the opposite sex? If the Prophet sallallahu alaihi wasallam said, a man should not look at the, at the awra, private part of the of the male. What about the female? Mimbari awla. That is how the more stand punishment. Then the fourth one that we mentioned is to move away from primitive, primitive or to be alone, maintain privacy with other with a woman The Prophet ﷺ said, No man will stay with a woman who is not in the position of being his, of being his, uh, being her brother or her husband, except that she will be their son. So this is another lesson we should derive. Then the fifth one, Al-Muba'ad'atu بين مجالس الرجال والنساء is to avoid primitive in our place of worship at home primitive as basis of war, we should try as much as possible to avoid that. Then we should also move away from al-istilal, al-istilal in public bodies. We should try as much as possible when we want to enter a bus to make sure that we don't sit down in the opposite sex. We pray to Allah to take our country to a position, a situation whereby we have separate vehicles for the women and another one for the men. May Allah make it easy. Part of what we have mentioned is to make marriage something that is very easy in our society. Whenever marriage becomes difficult, dinner will become very widespread. Whenever marriage becomes difficult, dinner will become widespread. So the only way to ease uh, people's affairs to allow them against dinner is to make them to marry early and to make marriage easy. The Prophet said, "Ya ma'shar al man istata'a minkum al-ba'ata falyatazawwaj. Whoever is able among you to get married, فإنه أغض للبصر It will assist him to lower his gaze. وأحسن للبصر It will assist him to protect his privacy. The Prophet sallallahu alayhi wa sallam has encouraged you. The Quran says you should get married, you should marry for the al aliyah for the female servants and the male servants among you. If they are poor, Allah will make them to be rich. Yes, everyone has to assume. The Prophet sallallahu alayhi wa said, make things easy, don't make things difficult for people. So let us invite ourselves in our marriage in the culture that we invite in our marriage everything that we make life difficult for the intended husband we should try to take it away from their path there are many big items that we put in our list of revised things let us try to revise these things and take most of these things away. The man that is intending to get married is starting with responsibility, which they have not been doing before. The man is going to pay bills, Some of them are living with their parents formally, or they are living with their friends, but now they want to live alone with the wife. They will have to pay the NEPA bill for electricity. They will have to pay for, for the water bill. They will have to pay school fees. They will have to pay for the medical of the woman and themselves. So they are going to indulge in a lot of financial financial uh, uh, activities, obligations So when we want to get married, it is our own duty to assist them with items. So that is the best thing. Not to request from them gifts. When the man is about to marry, the best thing is that everyone to come together and look for ways to assist that husband. So that life will become very easy for them. But the reverse is the case When a man is about to marry, it becomes very difficult in our society. In many society of the world today, and that's why people are running away from marriage. Men are always afraid of marriage. When you mention marriage, they will tell you about the economic situation of the country. The economic situation that does not prevent you from having your three families. You eat every morning, every afternoon, every night. Then why do you have to complain about the economy? Allah subhanahu wa ta'ala says, وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ Do not kill yourself. People are running away from children today. You have the family planning, different types of methods to prevent children from coming to the world. Why are they doing that? Because they are afraid of poverty. ولا تقتلوا أنفسكم ولا تقتلوا أولادكم خشية إملاق. Allah says, if you fear of poverty, do not kill your children. نحن نرزقه وإياكم We provide for them before they come to you and we also provide for you. نحن نرزقه وإياهم We provide for you before you get married and when after your marriage and bearing children, we will that. That is the duty of Allah. Subhanahu wa ta'ala. So these are some of the things that when we do them, inshaAllah ta'ala, Allah is going to save us from here, and we always supplicate to Allah. We should make all of A man once went to the Prophet who alayhi wa sallam and said to the Prophet, permit me to do dinner. I can't control myself anymore. Permit me to do dinner." Then the Prophet sallallahu alayhi wa sallam said to me, do you not need to be done to your mother? Do you not know else to do dinner with your mother? The man said no. Do you not need to be done with your sister? The man said, no. When you have a daughter, will you not do that someone else commits dinner with your, with your daughter? The man said, no. What about when you get married? Will, will you like it that anyone to commit dinner with your wife? The man said, no. Then the Prophet sallallahu alayhi wa never said, that person with whom, with whom you want to commit fornication is a mother to another person, or a sister to another person, or a daughter to another person. Then the Prophet sallallahu alayhi wa never placing no hand in the minds of in the heart upon the scale of the man and telling Allah to take away the pain and the thought of winner away from his death. And Allah subhanahu wa ta'ala granted prayer to Prophet Muhammad sallallahu alayhi wa sallam. That is why we should always supplicate to Allah to save us from dinner. We pray to Allah subhanahu wa ta'ala to save us from every evil and dinner inclusive. اللهم زينا إيمان اللهم زين إيمان في قلوبنا اللهم جنبنا الفواحش ما ظهر منها وما بطن We pray to Allah to come away from every evil, the one that is known and that is unknown. ربنا لا تزغ قلوبنا بعد إذ وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا بصلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة